ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ látàrí nǹkan tí wọ́n ti gbà á nímọ̀ràn lórí ìlera wa gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé ìlera òun lọ̀rọ̀ aláfíà kò ní di fíafíà láṣẹ Èdùmàrè àtàwà ní abala tó gbẹ́yìn tó lé ní abala bó ṣe ń lọ tá fi ń káàdì ètò yín ètò àkàrò òjìrè nílẹ̀ abala yìí láti máa ń gbàlejò tá a jomi tó rọrọ̀ àlejò àná ti wà nílé agbára níkàlẹ̀ pẹ̀lú wa kí wàá nìkan tí a máa pẹ̀kẹ́lù lónìí lórí ìlera wa náà nítorí nọ́ọ̀sì ni ẹni tí ó wà níkàlẹ̀ nílé agbára pẹ̀lú wa òun náà ni typhoid tí a mọ̀ sí akọ ibà táwa ní àlejò àti à nípa e? àwọn náà ni arábìnrin Deborah Ogunbájọ ẹ káàbọ̀ sórí ètò ẹ ojúmọ́ àjírebí <laughs> eh, yorùbá máa ń sọ pé akọ ibà ṣùgbọ́n lápapọ̀ typhoid ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí eh, kíkan tiẹ̀ ni eh, ṣé àìsàn ni typhoid ni àbí àrùn. ẹ ṣe gidi kan ni mo kí gbogbo ilé àìsàn ni hmm. typhoid kì í ṣe nǹkan tó yẹ pé ó máa ń ṣèyàn nínú àgọ́ ara ni ọ̀nà tó dẹ̀ lè gbà wọlé ni pé bóyá àwọn nǹkan tá à ń ṣe bóyá omi tá à ń mu ó ní dọ̀tí oúnjẹ tá à ń jẹ kò wà well preserved, a ṣe dáadáa tá a wá jẹ tó bá ti wà contaminated tó wọnú ara wa lọ, ó máa di ibà sí wa lára. Hmm, ibà wà, ṣé mọ̀ ibà ni wọ́n sọ pé ó ní malaria. Hmm. Tá bá sì sọ pé ká wo nǹkan tí ń fa malaria yìí, iyun ibà, wọ́n sọ pé bóyá tí ẹ̀fọn bá ti jẹ̀yàn, kí ni ó ń fa akọ ibà yìí gangan? Akọ ibà, nǹkan tó máa ń fa akọ ibà ni pé àwọn oúnjẹ tá à ń jẹ tàbí omi tá à ń mu tó bá ti wà contaminated as in tó bá ti ní àrùn lára hmm. àrùn lára tí mo mean ni wípé bóyá agbómi yẹn sílẹ̀ ó dọ̀tí ọtí kankan bíi faker something ìgbẹ́ ti jábọ́ sí hmm. ẹ pé many things bacteria tá a fojú rí tó ti wọ inú omi yẹn tá a wá mú omi yẹn tá a fi dáná ọ̀ọ́ hmm. tá a mú omi yẹn tá a fi ṣan fruit tá a fẹ́ jẹ ẹni yẹn máa ní akọ ibà so omi tá a fi ṣe anything ọ̀ nǹkan tá a bá máa jẹ a gbọ́dọ̀ make sure pé a ṣe dáadáa ó dẹ̀ wà hygienic àzìmọ́tótó hmm. ẹ̀ kó kún ojú òṣùwọ̀n hmm. kó jẹ́ pé kò tíì sí àwọn eh, nǹkan tó máa ń fo àwọn bacteria tá a fojúrí tó ti wọnú ẹ̀ tàbí tó ti balẹ̀ lórí tó dẹ̀ ti lọ hmm. téèyàn bá wá jẹ ó máa jẹ́ kí èèyàn kó ní àìsàn akọbà yẹn lára. ẹ sọ wípé tí bóyá irú omi tí ìdọ̀tí báyìí bá ti ṣe sí tí wọ́n bá fomi dáná téèyàn bá jẹ oúnjẹ òun yóò èyí ò ní àkóbá àmọ́ ṣe bí ẹ mọ́ sọ pé tí bóyá téèyàn bá ti gbé omi kaná téèyàn ti sè pé kò ní sí nǹkan kan tí ó ṣèyàn mọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe rí ẹ mọ̀ pé ẹlòmíì tá a bá sè omi ó yàtọ̀ sí pé a wọ́ọ̀mù omi o hmm. téèyàn bá sè nǹkan tó hó dáadáa ṣe tó bá ti hó yẹn gbogbo àìsàn wọ̀nyí ò ní ráyè dúró nínú omi yẹn mọ́ hmm. gbogbo ẹ̀ ti máa lọ bẹ́ẹ̀ pé ó kàn wá wọ́ọ̀mù ni hmm. tí ò hó dáadáa kò wá boil tí ò boil dáadáa tẹ́ pé wọ́ọ̀mù ni kíní yẹn kòkòrò ń ṣì wà ń bẹ̀ agbára wọ́ọ̀mì yẹn kò pa kòkòrò tó wà nù omi yẹn hmm. ṣùgbọ́n tó yẹ pé ó hó dáadáa agbára gbogbo àwọn agbára kòkòrò tó wà nù omi yẹn á ti lọ pẹ̀lú bó ṣe hó yẹn hmm. kan tí mo míìnì pẹ̀lú pé hmm, tó bá jẹ́ pé agbóúnjẹ kaná ṣe é pé tó yẹ pé fẹ́ ṣe rice ní báyìí ẹlòmíì omi rice ẹ̀ ò kì í hó a ti dà sálò fẹ́ fi ṣe parboil kò sí ọ̀nà tí àwọn kòkòrò yẹn lè gbà jáde kúrò ń bẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n tó bá pé ibi tó ti hó ká tó ṣe anything or ajẹ́kó ajẹ́kó dáadáa tí ìṣe pé bí akànsáré gbé kaná dẹ̀ sáré sọ ọ̀gbọ́n afẹ́fẹ́ kì í ṣe bẹ́ẹ̀. ibi ọ̀rọ̀ omi tẹ̀sọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ á ní tẹ́wọ̀n bá mu pure water jù pé ó wà lára nǹkan tó máa ń fa typhoid yìí wọ́n á ní omi inú ike ló dáa jù yẹn table water ẹ dẹ̀ sọ pé omi tí wọ́n bá sílẹ̀ tí kòkòrò bá wọ̀ ní báwo ni ti oní ti pure water yìí jẹ́ àbí ọ̀rọ̀ ẹnu lásán ni. ẹ̀ṣẹ̀ ṣẹ́ mi pé pure water sọ́ọ̀sì Hmm. ibi tó ẹ mọ̀ pé ibi tó ń gbẹ́ bọ́ òwe lè tó ń gbé lè sí ó yàtọ̀ and ṣe mọ̀ pé téèyàn bá ti mu ilé lọ́la tó mu tọ̀túnla tó mu oríṣiríṣi tí kò stable lérí ẹyọ kan tẹ́kẹ́ bottle water ló fẹ́ máa mu kó máa bottle water hmm. ṣe mọ̀ pé tẹ́lẹ̀ mi bá kúrò lórí pure water tó bọ́ sórí pure water eh, bottle water àrùn yẹn ó lè pọ̀ sí lára ẹ̀ kí rèètì yẹn kó high hmm. bẹ́ẹ̀ lómi ìdàlẹ́ lè máa kúrò lórí bottle water á bọ́ sórí pure water wọ́n ló dáhùn pẹ̀lú àìsàn so kí ni dá pé bí adéyẹmí pure water lè fẹ́ máa mu o make sure pé onìkan lè mu ẹ mix ẹ with any other thing hmm. kì í ṣe pé ó di kí ni ẹ mu elim lọ́la ẹ mu shouldn't be èyí tá a bá fẹ́ mu nǹkan fẹ́ máa ṣe bó ṣe pé bottle water náà la fẹ́ máa mu ni ká mọ̀ pé ẹyọ kan mu kì í ṣe ká máa mu product oríṣiríṣi ni mo ń try àti ṣàlàyé fún wa. Hmm. àwọn ọ̀nà olè yẹn á fi mọ̀ pé àìsàn etí ẹ̀ ti wọlé síyàn lára kí ni àwọn nǹkan tá a máa fojú hàn. àwọn tó bá ti ní àìsàn akọ ìbàyí lára orí máa máa fọ́ wọn wọ́n máa ní headache kò ní jẹ́ slight headache mọ́ slight headache mí ni pé bí àwọn headache tẹ́ pé kò pọ̀ á kàn ra fọ kékeré á dẹ̀ ti lọ eléyà á máa fọ́ wọn gidi gan tẹ́ pé àwọn àwọn pé ah, wọ́n máa sọ pé ó dàbí ẹni pé wọ́n ń gbá nǹkan mọ́ orí yìí hmm. pé bí ìgbà tí kọ̀ọ̀kan ń gbá mọ́ orí yìí ó máa máa fọ́ wọn gidi gan èkejì ni pé sweating wíì tó fi máa sweat ó máa máa pọ̀ sí sweating á máa ṣe lemọ́ lemọ́ léra léra léra léra kò ní ṣe pé bóyá pé wọ́n sweat báyìí pé gbogbo yẹn lè máa complain sí pé ah òtútù má wọn wọn lè ènìyàn máa sweat hmm. then there will be weight loss weight wọn máa hmm. wà reduce wọn máa máa hmm. reduce sí ní weight loss then wọn máa ní stomach pain inú wọn máa dùn because nǹkan tó wọlé sí inú yẹn ló ti wà contaminated so that means pé the whole stomach is affected. ṣé mọ̀ yí pé a ti mọ nǹkan tí ń fà ẹ̀ ti sọ pé bóyá tómi tá a mu àbóúnjẹ tá a jẹ tó bá ti ní àwọn kòkòrò burúkú kan nínú ni ẹni tó bá wá ti ní báyìí àwọn nǹkan wo ni ẹ wò pé bóyá èèyàn lè ṣe ṣé ká máa mu omi tó mọ́ padà ṣé yóò jẹ́ kí nǹkan téèyàn ti jẹ sínú kó jáde síta. ẹni tó bá ti ní àìsàn àkọ̀bà nǹkan tó máa kọ́kọ́ ṣe ni pé máa mẹ́sàn pé òun rí dókítọ̀ hmm. tó bá ti rí dókítọ̀ ó máa ṣe àwọn àyẹ̀wò kan a máa ń pè ní eh, wider test hmm. wider test yẹn ló máa gbé bí kíní ẹ̀ ṣe pọ̀ tó ló àwọn salmonella typhi bóyá paratype bí ó pọ̀ a máa mọ réètì ẹ̀ the highest rate a ní is three twenty hmm. so ẹlòmíì dẹ̀ ló lè ṣe eighty ní tẹlòmíì ṣì wà kí mi ṣe one twenty kí mi ṣe hmm. one sixty bẹ̀ẹ̀ tó a ti dé pé three twenty yẹn ó ti pọ̀ ni so tó a ti dé three twenty the best thing ni pé kí wọ́n admit ẹ̀ kán tọ́jú ẹ̀ dáadáa hmm. ṣẹ̀yìn pé ẹlòmíì á high á lòun lo oògùn kò ní ṣiṣẹ́ tó lẹ́yìn ìgbà tó wá lògùn ẹ̀ tó wá weak sí wọ́n mọ̀ pé àkí ló ń ṣẹlẹ̀ wọ́n ní mọ̀ pé ah tó yẹ kó rí dókítà ní dókítà ló máa mọ nǹkan tó yẹ kó ṣe wọn á kọ́kọ́ ṣe test ẹ pẹ̀lú mi ní ayé òde nísìn àwọn èèyàn wọ̀ kì í ṣe test they will hmm. just go and buy drugs hmm, they will not even bother to know okay pé nǹkan tó ń ṣe mí gangan lélẹ̀ orí ló ń fọ́ mi ẹ fún mi paracetamol ẹ fi analgesic sí ẹ fi panadol extra sí bíi márùn-ún hmm. gbogbo ẹ̀ paracetamol paracetamol paracetamol náà dẹ̀ máa kọ sí lára bẹ̀ just pé producer name wọn ó kàn yàtọ̀ tí ó yẹ kó rí bẹ̀ ẹni tó bá ti ní àrùn akọ ibà kó rí doctor ẹ̀ tó bá rí doctor ẹ̀ ló máa place ẹ̀ on medications tó máa gbà then after tó bá gbà tán ló máa ṣẹ̀ṣẹ̀ wá sọ àwọn nǹkan tó máa ṣe fún hmm. tí kinní òfin tún ní repeat ara ẹ̀ ìyún ni wípé ó ṣeéṣe tó jẹ pé téèyàn bá ní ní òní hmm. kí ó tún gbilẹ̀ torí ẹ sọ wípé nǹkan kò fi ní padà wá. bẹ́ẹ̀ ni téèyàn bá ní typhoid tí ò bá wà well treated ó kàn máa lọ díẹ̀ ni ó ṣì hmm. ń padà bọ̀ ní ìwòye títí yín bí ọjọ́ mélòó gan ni èèyàn ṣe lè ṣe mọ̀ pé tó bá jẹ́ wípé oògùn ibà ìyún màlẹ́ríà hmm. ọjọ́ mẹ́ta ni hmm. wọn ò ní kéèyàn fi lò hmm. bí ọjọ́ mélòó ni èèyàn fi lè wo títí akọbà gan. depending lérí bí ìyìn akọbà yẹn ṣe pọ̀ dẹ́nu mo sọ fún yín pé tẹ́ ti the highest rate ló wà wọ́n lè place on two weeks medications. ọ̀sẹ̀ méjì. bẹ́ẹ̀ ni ah. èmi wọ́n lè place on a week medications. Mm Hmm. ṣe mo èmi ò lè ṣe àárọ̀ ọ̀sán alẹ́ èmi kò ṣe àárọ̀ àtàlẹ́ nìkan èmi kò hmm. ṣe ẹ̀kan lójúmọ́ hmm. dìpẹ́ndì lérí oògùn tán bá kọ fún òun ni ó mọ iye ìgbà tí akọba nílò tọ torí kéèyàn máa lo oògùn fún ọ̀sẹ̀ méjì báyìí tẹ ní ìwòye títí yín ọjọ́ orí wo gan ni akọba yìí tí ó ti wọ́pọ̀ dáadáa tó jẹ́ wípé máa ń ṣẹlẹ̀ sí àwọn ọjọ́ orí wo ṣé ìmọ̀ ń wọ́pọ̀ lára àwọn ọkùnrin ni ẹ mọ̀ ó ṣeé ṣe kó pọ̀ lọ́dọ̀ títí wọn. ara ojú orí tá a lè fún from eh, àwọn tó lè ṣe wider test yẹn from seven years upward wọ́n lè ṣe wider wọ́n lè máa ṣe wider test for ọmọ two years hmm. ọmọ three years ọmọ four years no from seven years upward ẹ lè ṣe wider test àná máa gbé wá then gbogbo wa ni ló máa ló lè ní akọ báyìí lára torí hmm. gbogbo wa là ń jẹun ládẹ mú mi àdèrè hmm. sọ pé gbogbo nǹkan tá à ń ṣe wa hundred percent ó wà hygienic hmm. so from that òun ló lè fà á tí àìsàn yẹn fi lè wọlé sí ọkùnrin tàbí obìnrin lára. ẹ sọ pé láti ọmọ ọdún méje lọ sí òkè òkè wọ́n lè ṣe test náà fún nílé ìwòsàn bí àwọn ọmọ ọdún márùn-ún náà tó pé wọ́n mu omi aládàlú mu omi eléyìí lọ́la mu tẹ́lẹ̀ lọ́túnla tí ṣé typhoid yóò kì í wà nínú. ara ṣe mọ̀ pé from birth ní ètò wa ní tìjọba wa ṣe pé à ń wà fascinated mm, taking our immunization abẹ́rẹ́ àjẹsára so fascination yẹn ó máa stand against any infection tó bá wọlé sí lára tí immunization bá ti wà lára ni o so kò ní jẹ́ kí anything kó wọlé sí ẹni ọmọ yẹn lára títí títí tí tá fi ju ọdún márùn ọdún tó bá ti wá pé ọdún méje so anything can now set in mm. sí lára bí àwọn injection tó ti wà immunization yẹn. agbèdè ọdún méje. ó máa ṣe bẹ́ẹ̀ ni. ṣé nǹkan tí ẹ̀ wá ń sọ ní báyìí ni wípé ọmọ ọdún kan kò lè ní àkóbá tí ara ọmọ bá wá ń gbóná àbí ṣe bí ara gbígbóná wà lára àwọn nǹkan tí yóò mọ jẹyọ tí ara ọmọ bá wá ń gbóná ṣé kì í ṣe akọ ìjà náà jẹun pé àwọn ọmọ ò ní lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ni tí ara ọmọ bá gbóná bí ọdún méjì àbí ọdún mẹ́ta malaria ni hmm. or kan rule out sepsis sepsis yẹn mí ni pé bóyá ó ti ní àwọn infection kékeré kan bóyá ó mú nǹkan jẹ ńlẹ̀ hmm. bóyá àwọn ìdọ̀tí tá ló bọ́ sínú omi yẹn bóyá ó ti wà ńlẹ̀ tó ti mu jẹ mi pé bí tó bá ti ń ṣeré or oúnjẹ tó ń tó gbé sílẹ̀ tó lọ tó tún padà wá tó wá jẹ oúnjẹ yẹn ṣe é pé ìdọ̀tí ti máa touch oúnjẹ ó kẹ́ kí àwọn kòkòrò táwọn fojú kó ti gbọ̀n sí á dẹ̀ tún débẹ̀ àtúgbé nǹkan ẹ̀ á so we will not count that one as akọba kó tá a máa kọ́ so ni pé sepsis ló sẹ́tì sọmọ yẹn lára. torí pé irú ọjọ́ orí tí irú ọmọ wà ní àkókò èmi wá tiẹ̀ fẹ́ béèrè torí ọ̀rọ̀ àkọ́bà yìí èyí ò mọ níwòye ti tèmi o èmi ò mọ bóyá àkọ́bà ni mo ní ní báyìí o àbí ibà gangan ìgbà míì tó jẹ́ pé orí òmò fọyàn náà wọ́n sọ yìí pé ibà ni ṣé bí orí ṣe ń fọyàn ní títí ibà ó yàtọ̀ sí títí àkọ́bà bí ara èèyàn ṣe ń gbóná ṣé ẹlòmíì gan inú ọmọ dùn gan tó jẹ́ wípé bóyá ibà náà ni o bó ni èyí ó ṣe mọ̀. nǹkan ó ní mo ti ṣàlàyé fún alẹ́ kan nǹkan tá a fi lè mọ̀ ni pé it's better we go for test. àti hmm, lọ sí àyẹ̀wò gan ni so àyẹ̀wò yìí gan ló máa sọ bí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan lágbàá bóyá malaria ni àbí typhoid because àwọn symptoms wọ̀nyẹn ó jọra wọn lọ́pọ̀ eh, eh, so eh. tábà ṣeré làwọn afi mọ̀ pé dẹ̀ẹ́nú rí àtàwọn tó ṣe malaria and typhoid almost two of it ló máa ń really wà ní ara. Mm-hmm. malaria and typhoid tẹ mẹ́nu bà wọn àwọn míì wọ́n sọ yìí pé ó ní mí ó ní malaria ó ní typhoid ṣe mọ̀ pé àìsàn méjì ni ṣé ó ṣeé ṣe kéèyàn ní méjèèjì papọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣe é pé tẹfọn bá ń jẹyàn á ní malaria tó bá jẹjẹ kú jẹ oúnjẹ tó ti wà contaminated wà lákọ ibà so ó hmm. ṣeé ṣe kí méjèèjì kó ṣe èèyàn. Hmm tọ́ má dẹ̀ tọ́jú ẹ̀ náà á go along pẹ̀lú ara wọn náà ni. nǹkan tẹ̀ wá ń sọ ni wípé tá a bá ti ẹni tó bá ní méjèèjì báyìí yóò kọ́kọ́ lo oògùn màlẹ́ríà fọ́jọ́ mẹ́ta yóò wá wá lo títí akọbà ní ọ̀sẹ̀ méjì àbí wọ́n mọ̀ lò ó papọ̀ náà. tó bá ti lọ rí dókítà that's the first step. Hmm. first step ẹ sàn tẹnu mọ́ pé kí wọ́n lọ rí dókítà ni. because ẹ mọ̀ ní ayé ìsìn yìí eh, àwọn dókítà ti pọ̀ hmm. nọ́ọ̀sì náà dẹ̀ ti pọ̀. Hmm so we don't know the professional peoples. ṣe ẹ pé hmm. ẹlòmíì kan sọ pé ẹ lọ jẹ ewé efinrin mẹyìn ẹ jẹ ewé kìíní mẹyìn ó yẹ já papọ̀ ó yẹ fún mu á lọ hmm. we don't know the quantity àmọ́ irú kìíní yẹn àmọ́ nǹkan tó máa ṣe kò dẹ̀ sí bá ṣe jákìíní ìta ní ajẹ́ tó tábà sọ pé kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe á nǹkan jẹ́ náà lára so hmm. the best thing is to go to see your doctor after seeing your doctor they will write out some tests Hmm. reason tàfi ní àwọn laboratory test wọ̀nyẹn ni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ni tó bá ti wá ṣe wọ́n á sọ nǹkan tó ń ṣe oníkálukú hmm. wọ́n á sọ fún. Hmm. ẹ̀yin eh, ará lé ẹ̀ wọ́n á sọ̀rọ̀ pé eh, wọ́n á fún ẹni tó bá ní àkọ́bà lóògùn bóyá ọ̀sẹ̀ kan àbí iye ìgbà ìjọba tá a fi lò ṣé oògùn nìkan ló wà fún àìsàn yìí ni. rárá o tẹ bá lọ sí ilé ìwòsàn pẹ̀lú àìsàn yìí tó bá admit yín wọ́n máa fún ẹni yẹn ní àwọn injections kankan abẹ́rẹ́ àwọn abẹ́rẹ́ bíi ciprofloxacin mm. bíi ceftriaxone bíi azithromycin wọ́n máa place wọn neat metronidazole tó yẹ pé ìmí lè ṣe twelve awali, ìmí hmm. lè ṣe eight hourly tẹ́ni ẹ̀ fi máa gbà ọjọ́ mẹ́ta by three five days téèyàn bá ti wà on medication so yẹ kó rí yàtọ̀ changes gbọ́dọ̀ wà ní àárín ọjọ́ márùn-ún mẹ́ta sí márùn-ún tó bá ti bẹ́ẹ̀ ni mhm ẹ ti mẹ́nuba àwọn nǹkan oríṣiríṣi ká wá sọ wípé ẹni ò ní àkọ́bà yìí la ṣe mọ̀ pé abẹ̀rù abẹ́rẹ́ jura wa lọ àwọn míì ni wọ́n fẹ́ lọ sí ilé ìwòsàn ká wá pé ẹni tí wọ́n pé yóò lọ títí ń da oògùn jẹ fúnra rẹ̀ nínú ilé tó nǹkan yìí sì lọ ẹ mọ lọ sílé ìwòsàn kò sì fẹ́ lọ ọjọ́ mélòó gan ni akọba lè lò lára kó wá fi di pé yóò tó yíwọ́ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣété yorùbá wá tètè pàkíyèsí rẹ̀ só tiẹ̀ lè pààyàn. ah ó lè pààyàn dáadáa hmm. tó bá di pé bí ó ti pọ̀ lára tí wọ́n ṣàkíyèsí that's what we call perforated typhoid hmm. perforated typhoid means ni pé ìmí wọn máa ń ṣe surgery ẹ̀ ni o ah, ah. wọ́n máa ṣiṣẹ́ abẹ fẹ́ni ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á là á tó má ṣe là báyìí wọ́n á rí gbogbo omi omi yẹn á tú jáde ni hmm. nínú ẹ̀ hmm. àwọn kan tó ti wà contaminated yẹn á tú jáde ni ẹni tó wá wà lé tó ń lo oògùn tó lo oògùn lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tó rí yàtọ̀ tètè bẹ́ síta lọ sọ fún dókítà nǹkan báyìí báyìí and tó bá dẹ̀ tí ń lògùn yẹn tí ò sí yàtọ̀ tó bá fi máa dé hospital wọ́n máa diagnose ẹ̀ pé poorly treated hmm. typhoid fever Hmm. torí àmọ́ bó ṣe lò àmọ́ bóyá ó lò bó ní kò lọ bóyá ó lo higher dose gan ni so poorly treated typhoid yẹn ó máa tún jẹ́ kí iṣẹ́ wọn yẹn kó tún máa dẹrùn fún àti ṣe because they will need to start from the beginning. Hmm. Ogudolo yẹn there is no effect so the best thing is to see your doctor before taking any medications. Hmm. Hmm. ẹ ti sọ pé ọjọ́ mẹ́ta kẹ́ni tó bá ti lè lo oògùn fún ara rẹ̀ olùlọ́jọ́ kìíní kò rí yàtọ̀ eh, eh. ọjọ́ kejì kò sí yàtọ̀ ọjọ́ kẹta kò yẹ kó dúró nù lé hmm. then tí àìsí eh, ibà ibà pẹ́ lára ó lè pààyàn ẹ mẹ́nu ṣó lè pa bẹ́ẹ̀ ni dáadáa yóò ó lè pààyàn. ìbí a gbọ́ nípa àwọn bóyá lára òṣèré hmm. tí wọ́n sọ pé bí a malaria ló pa ṣé mo ó lè máa wò pé okay let me use this á hmm. ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ let me use this tí ò ṣiṣẹ́ so ìtura yẹ kó fi tọ́ síta pé ara mi ò máa dáa tá a fi lọ sọ́sìpìtù ó dẹ̀ bu ara ẹ̀ tí tó fi tí àìsàn yẹn fi pa. bí èèyàn tiẹ̀ ṣe ń fojú wò wọ́n pé àkọ́bà lásán lásán kí ló wà ń bẹ̀. Hmm. ẹ mẹ́nu ba iṣẹ́ abẹ wípé wọ́n tún lè ṣe iṣẹ́ abẹ àtẹ̀wá tó ìgbèdéke wo ló máa wà lára kó tó di pé ó gba iṣẹ́ abẹ jáde. <laughs> ṣẹ́ni tó a ti di pé gini ọ̀nì náà máa something ó yẹ kéèyàn máa lọ fún medical check up every three three months. Hmm. ní oṣù mẹ́ta mẹ́ta. bẹ́ẹ̀ ni ló bá ṣe ń ṣe serology test ẹ ló wàá máa ṣe àwọn test fún ara ẹ náà serology test ni àwọn hiv hepatitis kìíní mm-hmm. kan ó yẹ ká ti mọ àwọn wọ̀nyẹn genotype kìíní kan then three months kìíní nǹkan tó fẹ́ rí kó fẹ́ travel bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ this week you must see your doctor hmm. mo máa ń lọ ibì kan mo travel báwo ni health mi ẹ ṣe ẹ check me up kí ló ń ṣẹlẹ̀ wọ́n gba sample ẹ̀jẹ̀ wọ́n wà you are fine they will do your bp they will do your vital signs to know that everything is okay hmm. ẹlòmíì gan máa lọ síbi kankan nímọ̀ ẹ̀pá ara àwọn ò dá hmm. torí kò pé i'm okay ó lè máa ṣe fi pé ah, níyẹn dẹ̀ nǹkan ó lè fi sharpen á lọ́jọ́ kíní àtúndọ̀ títí títí títí títí tí kíní ẹ̀ fi máa dín ńlá sí lára then tó lè fa iṣẹ́ abẹ ni wípé bóyá ó ṣe báyìí kò lọ ó wò pé á lọ á lọ á lọ bóyá ó lo àwọn ewé kíní yẹn ó lọ ó tún ó ṣàìsàn yẹn another time kò lọ rí doctor o ó tún ṣàìsàn yẹn náà again another time tó pa kíní ẹgbà ẹ lo ẹ lo ṣàpọ̀ ó tún lò yẹn ah, ara mi ti dá kò sí nǹkan kan mọ́ ẹlẹ́kẹta náà tó bá ṣe bẹ́ẹ̀ lemọ́ lemọ́ lemọ́ ọdún mẹ́ta ọdún mẹ́rin ó máa lọ tó bá dẹ̀ ń jẹun tó ń jẹ àwọn kan tó wà contaminated hmm. téèyàn bá jẹ nǹkan tó wà téèyàn bá ní personal hygiene food hygiene tí ò sí any problem ó lè má ní any issue hmm. tó bá ń ṣe mọ́tótó ara ẹ̀ kíní ẹ̀ lè máa reduce sí ṣùgbọ́n tó bá ń jẹ àwọn nǹkan tó ti wà contaminated kíní ẹ̀ máa pọ̀ sí ní ara ẹ̀ ni tó yẹ pé máa wá affect ẹ̀ òun ló máa jẹ́ kó wà láì ṣe abẹ lọ. Hmm. ṣé tí wọ́n bá sì ti ṣe iṣẹ́ abẹ òun ó ti ó ti tán nù. ara ẹ̀ máa wà òkè wọ́n á tún wá sọ fún yín pé ẹ má padà sí pé jíjẹ oúnjẹ tó ti wà infected with bacteria or mímu omi tó ti wà affected with bacteria ó máa tún jẹ́ kí kinní ẹ̀ bí ìgbà tó máa lọ dọ́gbọ́ ara ẹ̀ ni. Hmm. Hmm. ẹ ṣe púpọ̀ àlejò ẹ̀yin ará ilé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ti ń pẹ̀kẹ́ lù látàárọ̀ lórí akọ ibà ṣùgbọ́n ẹ jẹ́ ká dókè lọ́hùn kí a lọ mi tàbá dé kí ètò kò tẹ̀síwájú ẹ má yìí kúrò bẹ́ẹ̀ à ń padà bọ̀. káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì Kaftan TV yorùbá náà lè ṣe wà níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yín ètò àkàrò òjìrè abala tó gbẹ̀yìn ètò náà làwà báyìí fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ní abala bó ṣe ń lọ níbi tá a ti máa ń gbàlejò tá a máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò kí wàá nìkan tá à ń pẹ̀kẹ́ lù lónìí òun náà ni akọ ibà lórí ìlera wa náà ni eh, táwa ni ẹni tí ó ń bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ náà àwọn náà ni arábìnrin Deborah Ogunbájọ tí wọ́n jẹ́ nọ́ọ̀sì wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa tàbí ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ẹ ń sọ̀rọ̀ kan lọ́lẹ́kan pé tí ẹnìkan bá ṣe iṣẹ́ abẹ tó bá di pé àwọn ọba ṣetán tí ọlọ́run ti ní pé tọ́lọ́run ti gbàkóso wọn á sọ pé kó má padà lọ sí ibi nǹkan tó ń jẹ tẹ́lẹ̀ ṣé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ fún yìí ṣé tí wọ́n ti la inú ẹ̀ táwọn omi yẹn ti dà jáde ṣó tún wá ní àǹfààní láti rí pé bóyá ó tún ṣe akọ ibà yìí nígbà mìíràn ni. dáadáa tí kò bá tọ́jú ara ẹ̀ ó máa tún ní akọ ibà yẹn the only thing tó a lè fi prevent ẹ̀ ni pé a máa make pé a sì ní poor area a máa make sure pé à ń ṣe sanitation environmental sanitation ìmọ́tótó hmm. ó ṣe pàtàkì gan gidi gan ni so òun ló máa jẹ́ kí gbogbo àwọn kinní wọ̀nyí ní àyíká kó máa reduce torí bá ṣe wà yìí ibi tá a wà yìí da bacteria dẹ̀ a lè fi ojú wa rí hmm. except tó máa ṣe with microscope hmm. nìkan so òun la fi gbọ́dọ̀ make sure pé tó bá yẹ kó ń jẹ gan lẹ́ni yẹn gan jẹ tó lọ nísìn tó bá máa padà kó mẹ́sọ kó cover ẹ̀ kó tó kúrò ń bẹ̀ bó ṣe omi náà ẹlòmíì bá ń bẹ́ ọ̀dà kú báyìí á sílẹ̀ ni wọ́n ti hmm. sílẹ̀ ó lọ ni hmm. ẹlòmíì rẹ̀ lè kò ń já pure water kó rajà tíntín ẹlòmíì àjà inú ibi tó ti máa jà á wide something can go deep down to that water hmm. from that entrance hmm. tẹ́ni bá dẹ̀ tún dé ah ọ̀fun gbẹ́mú tirẹ̀ máa tún gbé omi yẹn á tún mú from there ó ti go into the body mm -hmm. because ó ti ingest the uh, contaminated stuff nígbà tí ẹni tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ fún báyìí tí ó jẹ́ wípé lára àtàrí pé bóyá àwọn nǹkan tó ń jẹ ó dọ̀tí àbí kò mọ́ tó tí wọ́n ti ṣiṣẹ́ abẹ fún un nígbà tẹ́ni tó bá wá tún ní akọbà yìí ní ìgbà míì tí ò tún tètè jáde sí i ṣé ó ṣeéṣe kí wọ́n tún tún iṣẹ́ abẹ fún rẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti máa sọ fún náà tó tó di pé wọ́n ṣe operation lẹ́yìn ìgbà tó bá ṣe operation yẹn fún un wọ́n á ti fi lé àwọn gbèdéke kan wọ́n á ti underline àwọn nǹkan tó lè jẹ hmm. àwọn nǹkan tí ò lè jẹ bó ṣe wá máa tọ́jú ara ẹ̀ bó ṣe wá mẹ́sọ̀ pé ìmọ́tótó wà láyé káwọn ẹlòmíì kò síbi tí ò ti lè jẹun hmm. kò síbi tẹ́lòmíì ò ti lè jẹun wọ́n á ti ṣe gbogbo kinní wọ̀nyẹn fún wọ́n á ti tẹ̀mọ́ létí pé make sure that you, you did not come back with this case again. Hmm. Ah, kó mọ̀ padà wá. yes tẹ̀mẹ̀kọ́ hmm. máa ń sọ pé wọ́n ní ní ọgbà ẹ̀wọ̀n wọ́n máa ń sọ pé tí wọ́n ti release wọ́n á sọ pé bó ṣe ń lọ má mẹ́sẹ̀ pé ò padà wá sí hmm. ibi ìmọ̀ o hmm. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ wọn pé hmm, this thing ó ti ṣe yín ṣe fẹ́ kán tún gbọ̀bẹ̀ lẹ́yìn ní anirara o ẹ mẹ́sẹ̀ pé ìmọ́tótó yín ó ṣe pàtàkì òun dẹ̀ ló lè ṣẹ́gun gbogbo àrùn so nǹkan tó ṣẹlẹ̀ ni. Ẹ nípa akọ ibà yìí, ṣé tí èèyàn bá ti ẹ̀ ń kẹ́fíìrì gbogbo àwọn nǹkan tí ẹ ti sọ pé ó lè máa fojú hàn lára èèyàn, mm. ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ á rò pé kóhun tiẹ̀ kọ́kọ́ lọ sí ilé ìtajà àwọn olóògùn ẹ̀rọ ẹ̀gbẹ́ òpópónà pé tóun bá mm. kọ́kọ́ lo owó bára òun bá ṣe ṣe tí ò bá gbà òun á ṣẹ̀ lọ sí ilé ìwòsàn. Ṣé nǹkan tó tiẹ̀ tọ́ ni? Kò tọ̀nà. Ǹkan tó tọ̀nà ni wípé bó bá ṣe rí pé ara ṣe ṣe, that's private hospital òun la ṣe ní state hospital hmm. we can easily go there we will get our card after getting our card then we will see doctor gbẹ́jẹ́ gbogbo owó la máa tún fi rí doctor ní hospital ìjọba hmm. or even if you have your nurse you can see your nurse nǹkan báyìí mo ṣe ń feel nǹkan báyìí mo ṣe ń feel they will place you on normal drugs ṣé ẹ̀ ń gbọ́ ẹlòmíì tí wọ́n yẹ kó àwọn fẹ́ sáré lọ ra ọjà ní chemist wọ̀nyẹn ọjà wọn náà máa fẹ́ tà hmm. even if they don't have that malaria drugs or typhoid drug okay ẹ ẹ nǹkan tẹ́ lè lò ó wà wọ́n lè kó bí márùn papọ̀ hmm. it shouldn't be hmm. it shouldn't be the best thing is mo máa ma tẹnu mọ́ see your doctor or your professional nurse before you take any step mm. in taking any drugs ẹ mọ̀ pé most of our oògùn tó máa ń tà fún wọn yẹn gan ẹlòmíì kan máa gba accounting gan ni kò mọ pangolo ẹ kò mọ bí ó ti expire kò mọ hmm. bí àkọ́kọ́ ti ṣe tó tún lè fa jàǹbá bá. Mm bẹ́ẹ̀ ní ní àwọn tó bá lọ síbi tí gbogbo ayé ti máa ríyàn wàá lè rí kíní ìgbà wo ló máa expire ìgbà wo ni kíní kan ìgbà wo náà ṣe ṣe mọ́ those things we need to be very observant in anything we are taking. Hmm. ẹ ti sọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé wọn á ní tó bá mú ewé ewé ewúro tó mú ti ìbẹ́pẹ hmm. tó mú hmm. ti kíní kan tó mú gbá kan tó má rò pé oògùn àkọ́bà ah, pọ̀nbélé ni pé tó bá lò báyìí kíá ni a fi ẹ́ sílẹ̀ kódà ẹlòmíràn tún gbàyàn lọ́yìn àmọ̀ràn pé tí wọ́n bá ṣètọ́jú ẹ̀ tán ní ilé ìwòsàn kó tó rí pé ó tún mu mm, mm. àgbo yìí ṣé nǹkan tó tiẹ̀ bójúmu ni. kò bójúmu kò bójúmu rárá kò bójúmu kò bójúmu because ẹ mọ̀ wọ́n ti gba injection wọn ò jẹ́ kí injection yẹn gan ṣiṣẹ́ nìyẹn kó tó di pé wọ́n gbé àgbo lu ànàgbo mm. táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ yìí ni pé wọ́n mọ̀ bó ṣe bọ́n ṣe ṣe ni wọn ò lè mọ iye quality tó yẹ kí wọ́n lò nǹkan táwọn èèyàn ta fi ọwọ́ ara wa ta fi fi ń ṣera wa nìyẹn hmm. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kí n fi kan ṣàpẹẹrẹ bí ọmọ kan báyìí tán gbé sí incubator ó ní jaundice so jaundice yẹn ó ti ń lọ díẹ̀díẹ̀ ìgbà tán ti gbé sọ́ndà incubator pé kó tiẹ̀ keep ẹ̀ just for some days so ìgbà tí wọ́n dẹ̀ délé wọ́n pa ẹ ara mọ́mà tí ó ti ń dá nìyẹn wọ́n dẹ̀ tún gbé ọmọ yẹn wọ́n tún ṣẹ̀ṣẹ̀ gbé lọ sí ilé alágbo ah. ibi kan fún ní díẹ̀ hmm. bí nǹkan tó ti ń reduce there's something we call serum bilirubin tá a máa ń ṣe fọ́mọ tó bá ní neonatal jaundice tó ti reduce tẹ́lẹ̀ ó kàn lọ sókè ni hmm. gbàtàn gbé lọ wọn ni kí ló ń ṣẹlẹ̀ wọn ni à kankan ti ń ṣẹlẹ̀ ni kò sí nǹkan táwọn lò fún gbàtàn tẹ ìyá nínú ìṣẹ́ nídọ̀mọ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ ẹ jọ àwọn lo àgbo fún hmm. àwọn lò fún láàárọ̀ àwọn lò fún lọ́sàn àwọn lò fún lálẹ́ lání bébí ọmọ oṣù kan náà á ní ìkànnì yín madam. Hmm. ìgbà náà ṣẹ̀ṣẹ̀ wá fi ọmọ yẹn sínú ó ṣẹ̀ṣẹ̀ wá lọ bóyá extra a week nínú incubator because iṣẹ́ tó yẹ àwọn nurses wọ̀nyẹn ti ń ṣe àgbo yẹn kàn bà everything jẹ́ ni kò sí hmm. nọ́ọ̀sì tó máa rí ìyàn ẹ̀ tí inú ìyàn máa dùn so that's the reason tí gbogbo nurses èmi bí ẹnìkan mo máa ń tako ẹ̀ i don't like it mo máa ń sọ ni ẹ má fọmọ lágbo wọn ní àwọn nọ́ọ̀sì náà ṣe kí ní kan àwọn nọ́ọ̀sì tó ń ṣe yẹn fà wọn wá kẹjẹ kárí wọn it's not good mọ bí ìgbà tá a bá ń dá ìtọ́jú tá à ń ṣe à ń dá padà sẹ́yìn ni hmm. because we don't know the quality quantity of the dosage we are using bẹ́ẹ̀ nínú oògùn ti òyìnbó dosage ti wà ń bẹ̀ ṣíbí méjì ṣíbí kan tẹ́ máa lò nìyẹn. Hmm, hmm. ẹ ti mẹ́nu bà àwọn nǹkan oríṣiríṣi ṣé mọ̀ pé àwọn tó wà ní gbèríko pé bóyá wọ́n jìnnà sí ìgboro tí ilé ìwòsàn àbí láti rí dókítà kò rọrùn tí wọ́n sì ní irú àìsàn yìí kí wàá gan ni nǹkan tí ẹ lérò pé wọ́n lè kọ́kọ́ ṣe kó tó di wípé bóyá yóò wá wọ ẹni ńlá kó tó kí nǹkan tó wá bàjẹ́. that is what we call first aid àbí. Hmm, first aid lónìí kọ́kọ́ ṣe tó má ti rí wípé wọ́n rí àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ yẹn náà hmm. ṣe mọ̀ pé nǹkan tó máa kọ́kọ́ ṣe ni pé ní kò sí bó ṣe lè wà ní ìgbèríko tó dókítà kan gbọ́dọ̀ wà ń bẹ̀. Hmm. that's the normal settings and that is the reason why we have primary health care sáwọn ìgbèríko wọ̀nyẹn hmm. ibi kan lè máa ṣiṣẹ́ tó àwọn àrí dọ́kítà máa rí nọ́ọ̀sì níbẹ̀ nọ́ọ̀sì máa sọ pé nǹkan tá a lè fún yín lélẹ̀ nǹkan tá lè fún yín lélẹ̀ tó bá rí pé kò there is nothing tọwọ́ wọn tiẹ̀ wá tọwọ́ wọn lè rí gbámú tọ́jú mọ̀ pé akọ ibà yẹn ni they should lay their hands on ciprofloxacin tablets hmm. they should use it hmm. ciprotab dọ́ máa ń pè bẹ̀tẹ̀ mọ̀ ẹ̀ just ciprofloxacin tablets tablets. They can use it depending on the age and weight of the person. So Olofima will okay, I'm using a dose, I'm using two doses, or I'm using half of one sachet. Mm-hmm. So she you know, Then after that, they should make sure that ó gbọ́dọ̀ gbé lọ mm, tó di pé wàá béèrè béèrè oògùn tí ẹ mẹ́nu bà nísìnyí báwo la ṣe lè mọ èyí tó jẹ́ gidi yàtọ̀ sí òfégè. ẹ ṣe èyí tá a fi lè mọ èyí tó gidi ni pé the only ciprotab ta ní is ẹyọ kan ciprotab ló máa kọ sí lára just and, only one yes and the ciprotab is ó máa wá in white and blue blue yẹn awájọ akàn cross ẹ then we now have other producers mm. tí wọ́n yẹn wọ́n á kọ sí profloxacin sí mm. ìmí ó máa wá pọ̀ ìyẹn ò kí ju bí wá bí two fifty three hundred five hundred but the original ciprofloxacin is one thousand five hundred ọ̀kọ́ ti jù bẹ́ẹ̀ gan hmm. ọ̀kọ́ ti jù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń wò pé à ah, ok torí owó kinní kan ok ẹ jẹ́ ká lọ fún ní two fifty kò wá ní ṣiṣẹ́. ó dà ẹ àwọn oògùn wà ní oríṣiríṣi tí a fi ń tọ́jú ibà ẹ bírú levosocycline yẹn ṣé ó jẹ́ nǹkan tí ó dára láti fi tọ́jú ibà. bẹ́ẹ̀ ni ó dára gidi gan ni levofloxacin yes level Flosin. ṣé òun ló dáa jùlọ fún ìtọ́jú ibà àbí ṣé ó tún ṣiṣẹ́ fún ibà akọ ibà náà. òun náà máa ń ṣiṣẹ́ kì í ṣe pé òun náà ló dára jùlọ level Flosin òun ṣiṣẹ́ ciprotab yẹn náà ń ṣiṣẹ́ amoxicillin náà òun ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ fún typhoid. ṣùgbọ́n kó tó di pé a máa lò a ní láti rí dókítà wa fún ìlànà àti lò. bẹ́ẹ̀ ni bá ṣe máa lò àbí a kàn lè wí pé ìgbà tó ti jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún ibà kákan wí pé ẹ jẹ́ kí n lo ẹyọ̀kan láàárọ̀ ẹyọ̀kan lálẹ́ tàbí kí n lo ẹyọ kan lénìí kí n lo ẹyọ kan lọ́la. bẹ́ẹ̀ni kí wàá ṣe pé ká mú lẹ́yọ̀ kankan o kì í ṣe pé ká mú ciprotab kan ká mú level hmm, flow hmm. kan ká mú amos no no no ẹyọ kan tá a bá fẹ́ lò one regimen tá a bá fẹ́ lò yẹn nìkan la máa tẹ̀lé bóyá level la fẹ́ lò bóyá cipro la fẹ́ lò bóyá amoxicillin la fẹ́ lò ẹyọ kan yẹn la máa lò tó yẹ pé before anything pé bí a ká tẹ̀ tó débi tá a ti lè rí doctor ká kọ́kọ́ lo one one tablet nínú ẹ̀ hmm. tá a bá lo one tablet ẹ̀ then before the next dose be able to see her doctor. ìyẹn á kọ́kọ́ jẹ́ gẹ́gẹ́ bí ìgbéniró ìgbéniró tí wọ́n pè ní first aid. yes. Hmm. tó bá jẹ́ pé èèyàn ti ra oògùn kan irú ìyún tí ó pè yìí lè pè ẹ ṣáà ti mọ̀ eléyìí tó pè tàn sí kó wá rà àbí bóyá ẹnìkan ní ara àwọn ọ̀rẹ́ èèyàn ti ní nílé ẹlòmíì náà wá tó ní ìmíì tẹ́yìn náà tún pè nílé wọ́n mọ̀ pé iṣẹ́ kan náà ni lo eléyìí àmẹ́yọ̀ kan ló kù o ẹni tó bá sì lè lè láàárọ̀ o sì lè lo títí ọ̀dọ̀ mi náà ní alẹ́ ṣé wọ́n lè ṣe bá wọn. that's poorly uh, is poorly managed wọ́n hmm. manage ẹ̀ wrongly tí ó lè yẹ kó rí ẹ̀ ọkàn sọ pé poorly treated hmm. tó bá yẹ pé amoxicillin la fẹ́ lò òun ní kẹjẹ ká lò ó jù tó yẹ hmm. pé level la fẹ́ lò òun ní ká lò ó jù tó yẹ pé stipple la fẹ́ lò òun nìkan ní ká lò kì í ṣe ká máa lò wọ́n síra ká máa lò wọ́n síra kò kí ń dáa èmi wò pé bí iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe pé kákúkú yìí iṣẹ́ kan náà náà ṣe tó wáyé ìyẹn la fẹ́ gòfò mm. ká ó kàn dàbí èèyàn tó ń lo lonart tán tó kúrò tó pé kí o lo lonart láàárọ̀ báyìí o tún padà sórí kamosinate lálẹ́ mm. ṣe pé same malaria drugs ni gbogbo wọn but you don't run here from here to there Hmm. you stand on what you want to use. Hmm. lára ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní àwọn kòkòrò tí a fojú rí tó yẹ pé wọ́n ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ bí irú bíbá yìí tí kòkòrò wà ń bẹ ìrìn lóòótọ́ ṣé a sì mí níbi tá a wà yìí ṣé èèyàn lè mí àwọn nǹkan yìí sínú <laughs> tí yóò sì fún yàn ní àìsàn akọbà. bẹ́ẹ̀ni ṣé ah. mo kéré àmì eh, sínú bẹ́ẹ̀ni then gbogbo ara wa ṣe mọ̀ pé ihò ló wà gbogbo skin wa ihò hmm. wà ń bẹ hmm. bátẹ́gùn ṣe ń fẹ́ tá à ń jáde tá à ń wọlé there are many things ẹ pé ó ń wọlé láti inú àgọ́ ara wa yẹn hmm. tó máa ma wọlé sínú skin yẹn kì í ṣe pé bí a pé kí ni bẹ́ẹ̀ due to pé ihò yẹn àwa lè máa wò pé ihò yìí is covered kìíní kan náà àìsàn yẹn àfojúrí ó easy fún àti tètè wọlé táwọn ò ní rárá and that is the reason why ẹlòmíì gan kò ní come down kò ní kò ní down pẹ̀lú malaria or typhoid àìsàn mi ló máa tún ṣe é hmm. so ó ti ṣe pé bí a pé kìíní so àwọn àìsàn tá a fojú rí yẹn ó ṣeé ṣe kó gba inú ara wa wọlé. àbí ká mi sínú. a lè má tẹ inhale hmm, hmm. a lè má inhale kó gba àwọn ibi tí ẹmọ ẹlòmíì ara wa máa ń ṣí sílẹ̀ àwọn ibi tó ti wà expose yẹn anything can go into our body from there. Hmm. Yes nígbà tí ẹ sọ síwájú pé àìsàn yìí jẹ́ àìsàn tí ó ló máa ń gbẹ̀mí ìjọ tiẹ̀ ní àkọsílẹ̀ iye èèyàn tí ó ń pa ní ọdọọdún gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé àwọn àìsàn mìíràn wà tó pé ó máa ń gbẹ̀mí báyìí tí wọ́n á ní ó ti níye èèyàn tó ń pa lọ́dọọdún bóyá ní àwọn orílẹ̀-èdè ibìkan ni ó pọ̀ sí jù ni o ẹ̀fẹ̀ pé àwọn àìsàn kan bẹ tàbí kí n sọ pé àìsàn náà ni kí n kọ́kọ́ pè torí àìsàn yàtọ̀ sí àrùn hmm. pé pé àwọn ní ní òkè òkun lọ́dọ̀ tí wọ́n lọ́hùn tí kò sí nílẹ̀ áfíríkà àwa dẹ̀ láwọn kan nílẹ̀ áfíríkà tí kò sí lọ́dọ̀ wọn ṣé àkọsílẹ̀ tiẹ̀ náà tiẹ̀ wà. àkọsílẹ̀ tiẹ̀ náà wà jẹ́ pé àwọn tó máa ń ṣe kinní wọ̀nyẹn wà i don't know what we call them again tó máa ń ka àkọsílẹ̀ gbogbo nǹkan tó bá eh, ṣẹlẹ̀ tó máa ń fún wa ní total number kìíní kan eh, typhoid tó kú lóṣù worldwide wọ́n máa gbé then in Africa náà wọ́n máa gbé but I don't really know the rate hmm. but kò tí mo mọ̀ ní pé the rate is going higher than before. Hmm, hmm. ṣé lílọ sókè tó wá ń lọ sókè ṣé ìtọ́jú ẹ̀ ni ó ń dínkù láwùjọ ni àbí àwọn èèyàn ni ò lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ara àwọn èèyàn náà ṣe àfojúdi. wípé bíbà ni. àìbà ni á lọ á lọ and that is the reason why a wá máa wọ̀ wọ́n lára sí ibà yẹn náà a wá jókòó pé mo ti débi tí màá máa gbé kò hmm. wá nílọ bọ̀rọ̀ ìgbà tí wọ́n á máa jàjà jáde sọ́sìpìtù káwọn fẹ́ lọ sọ́sìpìtù ó ti máa wọ̀ wọ́n lára á ti bà àwọn organs kọ̀ọ̀kan jẹ́ lára hmm. tó máa ṣèṣọ́ á nídìí pé they will need to start ẹnu àwọn fún wa pé ṣé typhoid ló ń ṣe ní báyìí tẹ bá rí lórí bẹ́ẹ̀dì gan á ti gbẹ tán máa <laughs> pé ṣé typhoid náà ni bẹ́ẹ̀ tó ní pé ìgbà tó ti wọlé sí lára yẹn ó ṣàfojúdi kò kà á sí pé ṣé nǹkan kan ṣé lè jẹ́ ẹ̀dẹ̀ ṣe àwọn oníkankan ni Hmm. so òun ló jẹ́ kó jẹ́ pé kó wá gbilẹ̀ ní ara bẹ́yìn. tí àwọn míì bá lọ ṣe àyẹ̀wò wọ́n ní wọ́n ní ibà ǹjẹ́ ó ṣeéṣe lẹ́yìn ìgbà tí èèyàn ṣe àyẹ̀wò pó ní ibà iyún màlẹ́ríà tí sì ti ń lo oògùn lọ àmọ́ kò wá ó fẹ́ dàbí wípé nǹkan kan ò yí padà kó wá tún lọ sí pé ó tún ti ní màlẹ́ríà typhoid ṣé malaria iyun ibà ni ó gbilẹ̀ ni ó ti dàgbà sí ló ti di typhoid àbí wọ́n rí dáadáa ni ṣé ó ṣeé ṣe irú nǹkan báyẹn. two things eh, lẹ́yìn sọ papọ̀ yẹn ó ṣeé ṣe dáadáa ṣe é pé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìgbà tó lọ ṣe àyẹ̀wò hmm. ó ti ṣe malaria MPA tó ṣe wider, tó ti ṣe everything àti mọ̀ bẹ́ẹ̀ ó ṣe MP ó tún padà lọ lọ ṣe kí the best thing pé téèyàn máa fẹ́ ṣe àyẹ̀wò hmm, hmm. you do your MP wider and PCV. Metheta. your MP is for your malaria, mm-hmm. your WIDA is for your typhoid, Why your PCV is for the volume of your blood level in your body. Mm. ibi tí ẹ̀jẹ̀ yẹn tó ṣe é pé ẹlòmíì gan ẹ̀jẹ̀ ẹ̀ ò ní pọ̀ á tún wá lo antibiotics láti tọ́jú akọ̀ọ̀bà yẹn mọ́ àwa àdìpẹ́ ẹ̀jẹ̀ lọlẹ̀ lábá mm. lójú funfun ṣe é pé that's another thing so the best thing láti save wa ni pé ká ṣe malaria typhoid and that PCV together so that kò ní já sí ìtẹ̀sọ̀ yẹn pé ó ṣe parí malaria treatment báyìí a tún bẹ̀rẹ̀ ti typhoid wíwárà tó yẹ kó ṣe papọ̀ ni a mú méjèèjì papọ̀ tá a máa lò ni. bẹ́ẹ̀ni. so a kàn gbogbo a kàn máa ṣiṣẹ́ papọ̀ lára ẹni kò ní tí pòkè tó fẹ́ tún lọ bẹ̀rẹ̀ another drugs ó máa máa ró lójú and that's why tí many people á máa ju oògùn sẹ́ tí wọ́n máa ju oògùn dànù tí wọ́n máa ju dànù pé àwọn ti lò hmm. àwọn ti lò wọ́n á ju dànù àṣeyíndẹ̀ ń ṣe rẹ̀. Hmm. Hmm. ó dáa ẹ bá gba àwọn aráalé ní àmọ̀ràn torí àkókò ìwà tí kò wà ní papámọ́ra lórí akọ ibà yìí nǹkan tí mo máa sọ fún àwọn ará ilé ni wípé nípa akọ ibà we should make sure that àwọn oúnjẹ wa tá à ń jẹ ká mi ṣe pé ó ń wà hygienic ìmọ́tótó tá a bá máa mu omi tó wáyé pé bottle water náà la mu ta gbé sílẹ̀ ká mi ṣe pé a de bó ṣe pure water ni bó ṣe omi gan tẹ bá rí ibi tẹ́lómi ti máa lọ fi kọ́ọ̀pù bomi á kàn bu ni kò tiẹ̀ níwò ó máa mú ni no it's not done that way and anyone tá a bá sọ pé a fẹ́ máa bóyá a fẹ́ place ara lórí bottle water ni o or pure water we should be drinking one per se ẹyọ kan tá a bá là fẹ́ máa mi ò ní kí jẹ́ ká mú adéyẹmí lẹ́ni ká mú àlùtà lọ́la is not good so the best thing fún wa nílé ni pé ká méjọ pé àwọn oúnjẹ wa ìmọ́tótó dẹ̀ níbi tá à ń gbé àgbègbè wa environmental sanitation ká méjọ pé àyíká wa pó clean ká méjọ pé àyíká wa ó clean bí tá ti ń jẹun ìmọ́tótó everything dá so èyí ló lè ṣẹ́gun gbogbo àrùn akọ ibà yìí ní àyíká àti àyídà wa. ẹ ṣe púpọ̀ àlejò ẹ̀yin aráalé ẹ ti gbọ́ nígbà tí nọ́ọ̀sì Deborah Ògúnbàjọ tí wọ́n ti gbà wá nímọ̀ràn lórí ìlera wa gẹ́gẹ́ bá ṣe máa ń sọ pé ìlera òun lọrọ̀ tí wọ́n dẹ̀ ní kẹ́ sá bí olóògùn ṣe ní kẹ́ sá kó ba lè rí. Gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká yàgò fún àtàwọn nǹkan tí wọ́n ní ká máa ṣe lóòrèkóòrè kí àlàáfíà kó má baà di fíafíà ká rí pé à ń ṣe gbogbo ẹ̀ náà ní ṣẹ̀ṣẹ̀ tẹ̀lé. Àwa ní ju báyìí lọ lórí ètò lé nítorí àkókò wa tó ti kó wa ní papamọ́ra. A máa ń gbà pé ojú tẹ fi ń kò ní fọ́, etí tẹ dẹ̀ fi ń gbọ́ wa kò ní di. Ẹ àlejò mi mo wá dúpẹ́ pé a ẹ jẹ́ wa. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín, á máa pa lílọ bíbọ̀ yín mọ́ mọ́ ilé àtọ̀nà yín kò ní dàrú láṣẹ Èdùmàrè ẹ̀yin ará ilé lónìí mo wá ń dágbére fún yín lórí ètò ìpè ó dàbọ̀ orúkọ tèmi kò yí padà èmi ni Olúwagbémiga Sàláù ni bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ kí ìyá wa náà dágbére fún yín lórí ètò ó kúkú ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfà òfun ò jẹ́ ẹ̀yin ará lé mo lérò pé gbogbo nǹkan tí nọ́ọ̀sì wa ti bá wa sọ pátápátá òun ni ẹ gbọ́ eléyìí tí mo rí dìmú tó sì jẹ́ kókó rẹ̀ ni wípé ká rí dájú pé àyíká wa ó mọ́ àwọn oúnjẹ tá a bá fẹ́ jẹ ẹja rí dájú pé wọ́n mọ́ tónítóní ìlera wa kò ní di títí ẹni ẹlẹ́ni àlàáfíà wa ò ní fi wá sílẹ̀ láṣẹ Èdùmàrè olúwaṣẹ́ ìfúnmi ọmọ ògùn tó yé lèmi jẹ́ títí di ọ̀la tásùmọ̀ pàdé lórí ètò yìí ètò wa àtúnyíra Olódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sí ní kọ̀ọ̀kọ́ Olódùmarè mọ́kọ́ àtúnrí wa. tó ẹ̀yin ará ilé àti èmi àti ṣe ìfúnmi ògùn tó yé àti àlejò wa làwọn ń dágbére fún yín lórí ètò lẹ́ni pé. ó dàbọ̀. mọ̀ ṣe wa ọ̀tọ̀dé mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí àjíyá gẹ́gẹ́ bí mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àmọ́ kó tó di pé a kúrò lábala ẹ̀ láàrin. yóò dára lórílẹ̀‐èdè Sunday dáre tó darapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ìfẹ́ àti ìgbàgbọ́ kí àwọn ìlú àwọn aláìní ara wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ní ṣe ń lọ hmm. abala ṣe ló ń ṣẹlẹ̀ àti eh, hmm, abala ìyá. ọmọ akin ti ní àlùkò báwo ni a rí pé púpọ̀ nínú àwọn ìlú àwọn ìlú tó jẹ́ wípé wọ́n. ọ̀nà ló ní kọ́lẹ́ẹ̀kì ìfowópamọ́sílẹ̀ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀.